إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله فما موفئك رجلي يوم الجمعة لكي لنوشر الرسالة في الإمام ابن عبد الزيد القيروان رحمه الله تعالى الإمام أبو زيد ابن أبي زيد القيرواني منصور وني وليتطير لها ẹnìkí ó fẹ́ lọ sí jùmọ́ kó lo pẹ̀lú wọ̀yẹ́rì àpáàdà sí yáàbí kó wọ èyí tó fi dá jùlọ́nà aṣọ rẹ̀ wà áhábù ilé ìná àyànfọ́rí bàbá àdàfàrà rí ara ولا يتنفل في المسجد ايشي ان تسجل ونك ان ينطلق بعد تراويح كي وين قدا كما لو لين باكي وباكي كي نجمعها ولا يتنفل في المسجد kó mọ̀ yẹn náfìlà nínú mọ́ṣáláṣí وليتنفل إن شاء قبلها ولا يفعل ذلك الإمام وليرقى المنبر كما يدخل أني أولي نفلا شواجه إرون جمعة بكنا ولا يفعل ذلك الإمام نمو من نافلة síwájú ìrun júmọ́ wàlẹ́kọ̀ọ́ mímbà kanáyẹ kúl kó bu mímbà rí ṣe tó bá ti wọlé náà àwọn pọ́lí ní tí ibn abdul al-khayra wa ní tí wọ́n rí sí àkọ́kọ́ òun pé kí èèyàn lo pẹ̀sìn tó dáa ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó láìsí máa lo pẹ̀sìn púpọ̀ lára nǹkan tí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ọlọ́run ní kò nífẹ̀ẹ́ nínú nǹkan tí ẹ̀yin náà nífẹ̀ẹ́ ni tó ní hubbiba ilayya min dunyakum lára nǹkan ayé tẹ nífẹ̀ẹ́ ó sọ fáwọn sàhábà tó wà nílá àlejò ó ní lára nǹkan ayé tí ọlọ́wọ́ bá ní tẹ́lú náà nífẹ̀ẹ́ lára rẹ̀ ní ọ̀pẹ́ ìnú alùpẹ̀ tí ó bákan náà àjíṣà ìfẹ́ obìnrin pé tó pọ̀ jù ní ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ìwà al'akhira ní ìwà al'iyamani ṣùgbọ́n anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó nífẹ̀ẹ́ báwa náà ṣe nífẹ̀ẹ́ kápẹ́yàwó bákan náà ó nífẹ̀ẹ́ kó máa lo perfume báwa náà ṣe nífẹ̀ẹ́ ká máa lo perfume ó ní wọ̀jọ́ ilẹ̀ qurratu ayni fi salah ṣùgbọ́n ọlọ́run bá ti títí ojú yìí ó fi ti de èrò kíkí ànábì àmọ́yàn náà fi là púpọ̀ débi pé afẹ́ gbogbo òru yẹn náà fi là púpọ̀ oníbíṣe ọlọ́run bá fi ìtútù ojú òun sí òun ni ìmọ̀ àyànná ti la ṣùgbọ́n tó wá ní ká wo ọ̀rọ̀ ayé kó ń lo perfume kó ń fẹ́ àwo ọlọ́run ọba oníkó nífẹ̀ẹ́ rẹ̀ nínú àwọn nǹkan nífẹ̀ẹ́ nínú ayé tó ló fi jẹ́ pé tá a bá ń lọ sí júmọ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ ká lo perfume òun náà máa ń lò ó fẹ́ ká máa ń dáadáa kò fẹ́ ká máa rùn ní òórùn tí ó ga lọ́lọ́gbẹ́ pé ó encourage àwọn sàábà rẹ̀ wà ní láàrín láti máa wẹ̀ ọmọ apẹwà ti gbọ́mà èdè tó sọ fún ayé tó kí ni làwé kẹta tó lè yóò ní kò iṣẹ́ ẹlòmí ò fẹ́ mọ́ gbà bọ̀ wá sí júmọ́nì so ajé kí inú mọ́ṣáláṣí yóò kún àwọn èèyàn ti làágùn òórùn yẹn ni ó máa ń rùn sí wọn anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oníláwò ìpẹ́kọ̀ọ́sùn ni ó mi kò pààlà ẹ máa wẹ̀ fún ọjọ́ júmọ́ yìí fẹ́ṣà ẹ bá ń káwọn ọmọ lókè sí ìwà tí ọmọ ọgbọ́n fún so bákan náà àfáàní wọ̀nyẹ́ sọ́ọ̀mù àpànà ti àrí ó wọ aṣọ tó fi dá jùlọ àwọn aṣọ rẹ̀ tó fi ọjọ́ jùmọ̀ àti ọjọ́ èyí ló ní rí ọdún méjì náà la ní nínú spam ọdún ìtúnú àwẹ̀ àti ọdún ìrẹ́yà ẹ̀yìn tó tó wà èyí alùpà ìkẹ́ tátà àbápẹ̀ ní ọdún òun náà ní kí yóò jùmọ̀ ọjọ́ jùmọ̀ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọjọ́ ọdún ni wọ́n jẹ́ fún wa tó ló jẹ́ kí àníjọ Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ ká wo aṣọ tó fi gbà jùlọ ní ọjọ́ jùmọ́ ó fẹ́ kó ṣe wí pé tó wá káṣọ téèyàn ní òjìdí ilé jùlọ kó wá kan tí ó jẹ́ fẹ́ sí àwọn ọjọ́ jùmọ́ lọ́tọ̀ kúrò àfihàn jẹ́ tálíkà kòtùkù aṣọ mẹ́ta pé náà mo yí o méjì mò ń wò fún ọjọ́ tó kù ẹyọ ọ̀kan yìí ọjọ́ súnmọ́ àtúmọ̀ ni mo máa ń wo òun yìí anábọ̀wá Muhammad allah alayhi olóògbé abẹ́ torí pé ọjọ́ ìṣe ọjọ́ tí àwọn ìlú mi ti ara wọn táwọn ìlú pọ̀ kò ń ṣe bí òun wákàtí márààrún tó ṣe pé àdúgbò àmọye mọ́sálásí láti ìlú mẹ́mbẹ́ kódà láyé àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ìtọ́jú láti ráàtì ìdílé bẹ ládùúgbò àwọn èèyàn káàkiri ṣùgbọ́n ìrìn júmọ́ àwọn ìlú àti mọ́tọ́láṣí ànábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam láti wá sí mọ́tọ́láṣí júmọ́ ẹ̀yọ̀ kan tó ń bẹ ní agbègbè náà nìyẹn bákan náà ànábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àmọ̀ ìṣẹ̀lẹ̀ òun ló fà lórí jẹ́ pé ó ilẹ̀ nínú hadith tí al-imam al-bukhari rahimahullahu ta'ala tí wọ́n gbà wá ó ní anábọ̀ muhammad sallallahu alaihi wasallam sọ pé la yaqtadu rajul yawm al-jumu'ah èèyàn kan níwẹ̀ ní ọjọ́ jumu'ah ويتطهر في أشي مرة ما استطاع من صغري مباشرين أكبر ملاك أشي مرة ويدعي من جهد كل ترى أو يمس من كل بيت كل تجميل كل ثم يخرج هو الذي بين ولا يفرق بين اثنين tí ó ṣùntúnyà láàrin ilẹ̀ méjì tàbí àwọn tí wọ́n ti jòkó lẹ́ẹ̀bí ara wọn kò máa là wọn kọjá فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ìgbà tí ó bá dé ibẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí yẹn náà sílá ní dédé ní ààyè náà ثم يمسك لن ينبغي مدير قدك إذا تكلم الإمام nígbà tí ìmọ̀mù bá bẹ̀rẹ̀ sí ṣe kúdùbá ẹni tó bá ti gbogbo eléyìí anẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam illa ghufira lahu ma bainahu wa bayna al-jumu'ati al-ukhra àti tí ọlọ́mọ bá ṣe àforíjì àwọn kùdìẹ̀ kùdìẹ̀ rẹ̀ láàrin júmọ̀ àti júmọ̀ tí ń bọ̀ wá àti kọ́lọ̀ ọba kó ṣe àforíjì àwọn ìbẹ̀kújẹ rẹ̀ láàrin júmọ̀ àti júmọ̀ tí ń bọ̀ sọ àdìsí àwọn kàtí afá àti síwájú wọ́n yọ nínú ọ̀rọ̀ àníbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tàṣọ kíyàn wẹ́ olùfẹ́ fíìmù kówẹ́ kólùtẹ̀fín ilé oyọ níbi ọ̀rọ̀ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam bákan náà àdíjì ta ní àníbọ̀lá sallam kò bá dá kéèyàn kan mú aṣọ ní yàtọ̀ sáṣọ méjì tó mọ́ ní wọ̀lọ́bí iṣẹ́ kó ní aṣọ ní tí ó wà special fún ọjọ́ ọjọ́ mọ́ lẹ́yìn kàtó dáa then anábì sọ̀lá àtàn sọ ìpé kó kí nǹkan tó bá rọ sọ́nà bá ṣe náà ń fi nígbà tó bá délẹ̀ eléyìí náà bẹ ní ìbámu pẹ̀lú kí àpá ń ṣe lálàyé fún wa àpá ní wọ́wọ́ sí wọ àhábù eléyìí náà ipa nífẹ̀ẹ́ sí jùlọ ní pé iron sol fọ̀bádà farafiya ó lẹ́yìn padà lẹ́yìn pàtó bá ti kí ìjúmọ̀ tán wọ̀lẹ́yà tẹ̀ náà fọ̀sẹ̀ náà fílà àbọ̀ lórí rẹ̀ ó ní wọ̀lẹ̀ ẹ̀fẹ́ náà pẹ̀lú ìṣọ́ àpapọ̀lọ̀mà ṣùgbọ́n kó yẹn náà sí là bí fọ́ ọ̀kan tó kí ní ojúmọ́ à tó bá ń rìn ní tó bá wù sọ̀nàbọ̀ Muhammad sọ̀lá àtàǹsọ ìpè wọ̀sọ̀lẹ̀mà fún ti lọ lọ́hùn ó kí èyí kan tó ṣe wípé ọlọ́run bá kọ fún pé kò kí eléyìí ó ti dúrákà méjì lọ rákà méjì ní sáàmà tí sàfihàn tó nà tó yìí tábà wọnú mọ́ṣáláṣí àápì rákà méjì kò gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa ẹni tó lálùwàlá ó wọnú mọ́ṣáláṣí kó mọ́ jòkó ìmọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni ìgbà dákàlà àdókòlù máa kí ẹ̀kọ́ ní bá wọn mọ́ṣáláṣí aláyé ṣe lè kó mọ́ jòkó hátà ìṣẹ̀lú yaraka èyí àti tó bá ti ráka méjì kó fi ráka méjì mọ́ kí ló pa ráka méjì yẹn kò ní láti lè fi ti ọlọ́run ọba ikú wọ ìwé ọlọ́run ọba tó ṣe mọ́ṣáláṣí eléyìí mọ́ ń pè ní syria mosque ẹni tí ò bá lálùwàlá ṣé dandan ni kó lọ ṣàlùwàlá nítorí kó lè bá kí tahiyatul masjid eléyìí kì í ṣe dandan kò ń ṣe dandan àti wípé ṣé tahiyatul masjid ṣe ọ̀ràn èèyàn ní adúlù ṣọ̀rọ̀ ẹ̀yìn lọ́dọ̀ gbọ̀rọ̀ àwọn afá wọn ní kó kì í ṣe ọ̀ràn ẹ̀yìn nítorí dáadé tàbí mo wọ mọ́ṣáláṣí àwọn afá wọn gbà pé ní ìpè ìṣẹ̀lẹ́ṣẹ̀ àwọn kan ní ẹlẹ́ṣẹ̀ nìyí kí ló dé ẹ̀sìn ní ẹlẹ́ṣẹ̀ nìyí wọ́n ní anábíwá Muhammad sallallahu alaihi wa sallam fala yajlis kọmọjòkó hatta ìsọ́lé yára káàkiri àdúrà kíráka méjì tó náà yìí nìyẹn anábì ní kó má jòkó tó ẹni tó wá jòkó ń kọ́ wọn ló bọ́ létí òfin anábíwá Muhammad sallallahu alaihi wa حال من الله وبعد فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم حواتي وانت قطيع شيء النبي صلى الله عليه وسلم كشرة كيف تنمجد نحو أبي إليك إليه سواني أريوان إيه إيه إيه إيه tó bá lálùwàlá ó gbọ́dọ̀ àyàfi sásìkò bá fún lókun nítorí mo wọ́n mọ́ṣáláṣí wọ́n ti dé èrò sí ìdúró tó kò ní ìdí sí ìtàkìyàtò mẹ́sì wọn torí pé ìwọ̀n ọ̀rẹ́ yẹn tí mo torí ẹ̀ wá wọ́n ti ọ̀rẹ́ gbogbo dúró ṣùgbọ́n bí ìnáwó fẹ́ máṣíwà àwọn minority inú àwọn afẹ́ẹ̀sì wọn lọ́rùn yẹn ní kí kí sẹ́yìn yẹn lè mọ̀ jù àti kí ìmọ̀lálù ara ló kù in fact àwọn ní ilé lóde lè ké mo gbọ́dọ̀ lọ́ṣàlùwàlà mo gbọ́dọ̀ lọ́ṣe àlùwàlà ní ìta gbọ́dọ̀ wọ́n mi mọ́ṣáláṣí kí n wá jòkó ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wọ̀ láwọn àná òun ni pé kò ń sọ̀rọ̀ ẹ̀yìn ní pé kí n lọ́ṣàlùwàlà kí n bá fẹ́ èyí tó tẹ̀wọ̀n èké òun ni pé tàhíyàtì mọ́sídì kò ń ṣe ọ̀ràn àyàn tí ń bá lálẹ́ wà lánàá kí ló fà á lára nǹkan tí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn abẹ́ ìsàdò gẹ́gẹ́ bí ẹ̀rí òun ni wípé àwọn mẹ́fà kan ti wọnú mọ́ṣáláṣí lásìkò anábọ̀ ọmọ sallallahu alaihi wa sallam tí anábì àtàwọn sàádé jókòó tí wọ́n sọ̀rọ̀ ìkánu wọn òun wọlé fẹ́ẹ̀sì tó wá ṣòkó sí lè pàápù èyí tí wọ́n ti ń tọ́jú sọ níbi hálùkọ wọn ìyẹn pápù kan wà wá ṣòkó sílẹ̀ ìkánu wọn òun yẹn náà fìlà ń ṣe ó ní ẹ̀rí owó ọdún mọ́ṣáláṣí ló ṣe kó ìrìn mọ́ṣílá ànábì ní ìṣe tó dà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ṣe kí ni ó fa amára bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe ipò náà jẹ́ wa níbi ìjòkó wa ọ̀rọ̀ náà ṣe súnmọ́ ẹni kẹta ni tó ń jáde lọ́sí ẹ̀ so wọ́n ní àwọn méjèèjì àkọ́kọ́ yẹn ní ànábì òfin ni kì í tí ò dá ń pa wọn kí tó dá ń pa wọn rẹ ìkan yẹn náà bílà ìkan yẹn náà bílà yẹn bẹ̀rẹ̀ bí ìtì yẹn náà bílà so definitely kò ń ṣe ọ̀ràn ẹ̀yàn ká yẹn náà bílà tàbá lálẹ́ wà láà tàbá wọ̀ mọ́ṣáláṣí àwọn àpá àtọ́lọ́rọ̀ ẹ̀yàn ni ìyá tó mọ́ṣí wọ́n ní kò ń ṣẹ̀rí mú ni torí wípé ẹ̀ rẹ́dílẹ́ǹsì kéyìí tó jókòó tó bọ́ sí ìgbókò ìgbókò lálù àlá òun ló jẹ́ kó jòkó káríkó lálù àlá ni òun ló wò báyọ̀ náà bí làbí ẹni kejì ṣe yẹn bákan náà wọn apá mi wọ́n ní ara ẹ̀ ní wípé kò ń sọ̀rọ̀ ẹ̀yẹ̀ ní tẹ̀híyàtò mẹ́tì òun ni pé ìmáàmù ní ọjọ́ ọdúnmọ́ tó bá wọ ọdún mọ́ṣáláṣí orí nígbà ló lọ fẹ́ẹ̀kì tó mẹ́tì tó ṣò wípé kò ń ṣọ̀rọ̀ ẹ̀yà àìkọ́rọ̀ yẹn ni tàhíyàtù mọ́sí ìsọ ètò wà láàrúwà láàrin ó yẹ kí ìmáàmù náà kọ́kọ́ yẹn tàhíyàtù mọ́sí náà kó tó wá borí nígbà rí lọ tẹ́lẹ̀ ìṣó pé tàhíyàtù mọ́sí kò kí ń ṣe ọ̀rọ̀ yẹn kó ọ̀rọ̀ nígbà Muhammad sallá fẹ́ ní ní pàtà ìsọ́lé àràkàtẹ́ encouragement kò sí wípé ọ̀rọ̀ yẹn ni so lára rẹ̀ kí àwọn tọ́lọ́rọ̀ yẹn kí wọ́n lọ́rọ̀ yẹn lára nǹkan tán ló wọ́n pé èèyàn kan ní sùlẹ̀ alùpàtàfáàlì ó wọ́n ní mọ́ṣáláṣí lọ́jọ́ ọdúnmà ó wá jòkó anẹ́sọ̀lá àtàlùsọ̀ fún wípé dídé kò yẹn rákìlá akàbèjì ni dídé yẹn rákìlá akàbèjì sọ́dọ̀ bí kò sọ wípé إذا دخل أحدكم المسجد يوم الجمعة والإمام يخطب سير كان الإمام ومشى الأسئلة يوم الجمعة في إمام مش خطبة لو فلا يجلس كمدك حتى يصلي ركعتين كفي ركعتين وليتجوز فيهما ṣùgbọ́n kó ṣe rákà يعني yẹn ní إلين rẹ̀ eléyìí rẹ̀ sọ́dọ̀ jẹ́ pé ẹ̀yẹ ìrìnà tó bá lálù àlá àwọn tó lọ́rọ̀ ẹ̀yẹ ni ọ̀rọ̀ wọn ní wéèkì ṣùgbọ́n bọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn pípẹ́ pípẹ́ ni wọ́n lọ́rọ̀ ẹ̀ tó bá bọ̀rọ̀ àwọn àpò bá dẹ̀ rí nǹkan ní ọ̀rọ̀ ẹ̀yìn tó ṣe pé ẹfẹ́ mọ́rẹ̀ èèyàn tẹ́ kí àyàn náfílà náà fi sí àfá ìsọ fún wa inú àbúgbé ìṣẹ̀rọ wá ní àwọn ó lè yẹn náfílà ní ọjọ́ júmọ́ à before kí wọ́n tó kí mú ìṣá àtúwáwò àti tó fi rìnlẹ̀ pé mú sàábù ni kò ṣe ọ̀ràn ẹ̀ in fact lọ́dọ̀ àwọn mẹ̀rìndínlá àwọn tó wá lọ síwájú díẹ̀ onígbẹ́jú mọ́mú bá ti bẹ̀rẹ̀ kúgbà lọ́wọ́ wọ́n wọnú mọ́ṣáláṣí wọ́n bí ṣe àsìkò tó lè yẹn náà fílà yẹn òtútọ́ àti sẹ̀híyàtù mọ́sílì ni ó àti pé ẹfẹ́ kí etí ọlọ́pàá bá tó ṣe rọrùn láti kí o wọ́n gbà pé àtìwọ́n ti sọ tó jẹ́ pé ẹ máa ráhùn bàbá wa ń kà ní ìlànà mọ́ṣáláṣí náà bàbá wa kí wọ́n máa ń kọ̀ǹtró ìmọ̀ọ́mù máa sọ orí pé wọ́n ń ṣe fútbà lọ́wọ́ rẹ̀ ní bá ò bá ọmọ kíkà ní ìtìkan tó sọ pé kí mo bá ń ṣe fútbà lọ́wọ́ mi ẹ má ṣe kí ni ẹ má ṣòkó ẹ ẹ náà sílẹ̀ àfẹ́ tó yòkó àwọn bàbá tí wọ́n sọ pé jòkó lẹ̀ irú sílẹ̀ àtàwọn kàlẹ̀ lójú òní pé kí kúkọ̀ bá ti wà ọ́ kò sí tó ń jẹ́ náà حنقوى محمد صلى الله عليه وسلم قل إذا قلت لصاحبك والإمام يقصد أمسك فقد نظرت tó bá sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tí máa ń mú ìṣe kúgbà lọ́jọ́ ọdún náà lọ́wọ́ pé dákẹ́ ìwọ ọdún ti dé gbájú so wọ́n ní ìsọ fún yàn pé dákẹ́ à ń ṣe wàásù so tí wàásù ṣíṣe ò bá lẹ́tọ̀ọ́ ń gbà yẹn ṣé nábìlà ló wà lẹ́tọ̀ọ́ wọ́n tún lo kìlíàsì yẹn náà ṣùgbọ́n bàtà bá ti rí clear evidence gbogbo kìláàsì ní kò ní lórí ṣùgbọ́n ànẹ́tọ̀lá sami tó bá wọ mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ́ tí mọ́ mú ṣe kú túbà lọ́wọ́ ní ẹnẹ́tìlá araka méjì ṣùgbọ́n ṣe é ní fúfú yẹ ìyẹn ti yanjú gbogbo ọ̀rọ̀ so ìmọ̀mù máa rí kíkọ́ sọ̀rọ̀ tó bá yàtọ̀ sí sábà sọ nǹkan tó dàbí ẹni kó tako tí ànábì sọ torí pé àwọn àbáwọn yìí náà ni a mọ̀ wọ́n lẹ́ni tó ṣe wípé wọ́n máa ń sakitiyan lórí tẹ̀lé àṣẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ọ̀rọ̀ wọn wá tako ọ̀rọ̀ ànábì nígbà yìí àyàlì pọ́síbìlì wọn rí wọ́n bá rí wọn ní sọ nǹkan tí ó tako ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam so a adójúmọ́ mọ́ṣáláṣí júmọ́ lọ́jọ́ júmọ́ alìmọ̀ni nẹ́fílà lọ́gbó bá ṣe rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n tó bá ti di pé ìmọ̀ọ́mù ogori nígbà rí tó sálámà lẹ́yìn ìgbà tó sálámà wọ́n pèrún lẹ́yìn ìgbà tí wọ́n pèrún wọ́n bẹ̀rẹ̀ kútúbà àwọn awọlé nígbà yẹn ààrùn opportunity jọra kàbíjì a ní opportunity ju raka méjì lọ a gbọ́dọ̀ sọ̀rọ̀ báyọ̀ sọ̀rọ̀ ń gbà yẹn mọ́ ẹni tó ní àǹfààní àti báyọ̀ sọ̀rọ̀ kò ní ìmáàmù àbí àwa gangan lè bá ìmáàmù sọ̀rọ̀ ìmáàmù lè béèrè kan lọ́wọ́ kan ní wa a lè lè dá ìmáàmù lè fi padà a lè dá lóhùn padà irú ẹ̀ ní sàádé tó wọ inú mẹ́ṣọ́láṣí tánà sí ìlẹ́kẹ́ àmẹ́lì tó jókòó lẹ́ ṣó ti ní arákà méjì ó ní ara ìdírí ayé fún àtàlẹ́lì jọkọ̀ lọ́gbà àṣìlẹ̀ ṣùgbọ́n náà ni ọkùnrin tó wọlé lọ́jọ́ ọdúnmá lórí òjíṣẹ́ ọlọ́mọba nǹkan lé ìṣójú gbogbo orí ló parun àwọn nǹkan ọ̀sìn parun láwọn abẹ́lẹ̀ ń kó rọ́ọ̀lù lẹ́wọ̀n ọ̀nà ló ti ń bá nẹ́bí sọ sọ̀lá àsálà lórí mímbàrí nẹ́bí bẹ lórí mímbàrí òun ẹnu ọ̀nà ló ti ń bá nẹ́bí sọ ẹsẹ̀kẹsẹ̀ anẹ́bí sọ̀lá tọ́jọ́ ń sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́mọba ìpèkì ọlọ́mọba kóró òjò ọlọ́mọba ro òjò yẹn fódìdí ọjọ́ méje òjò yẹn fi ń rọ̀ òjò yẹn pọ̀ débi wípé ìsẹ́lìmọ̀ náà ló tún wá nítorí àtòtẹ̀lẹ̀ eré òṣìṣẹ́ ọlọ́mọba òjò yìí ti pọ̀ ó ti pọ̀ jù ààrí gbígbà bá abẹ́lọ́run wa kọ́lọ́run wa kó kán òjò náà lẹ́ lórí nípa ní ẹ̀rọ ànẹ́bí ti ń ṣàdúrà pé eré ọlọ́run bá bá wa kán òjò yìí kúrò lẹ́ dé kó máa lọ bí àyè báyìí kó máa lọ bí àyè báyìí kó máa lọ bí àyè báyìí tàbí ìsìnkú tí àwọn èèyàn tí wọ́n ti ti ní ìjẹ́ kó máa lọ bù so kí la fẹ́ lòdì lè pé tábàrẹ́ni tó bá ìmọ̀mú sọ̀rọ̀ sí problem àbí tí ìmọ̀mú bá béèrè ìbéèrè lọ́wọ́ èèyàn kò sí problem ṣùgbọ́n èmi mò ń bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi sọ̀rọ̀ mo lẹ́ṣẹ̀ kódà tí wọ́n ṣe wá sí i máa ń ṣe mo lè fi ìfọ́kà ṣe wá sí i tí mi ní sọ̀rọ̀ ẹ kò sí problem yìí yẹn bí a rí pé ó ń pariwo àwọn sọ̀rọ̀ ni wọ́n á ṣe báyìí fún ẹ kò sí problem wá kiri ẹ̀dákẹ́ ẹni tó ṣe kú gbà lọ́rùn èyí náà ti kó sínú nǹkan tí òun náà kó sí so rákà méjì nìkan lálẹ́ ní kí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ kótóbá kí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ kótóbá rákà méjì lálẹ́ kó tó bẹ̀rẹ̀ kótóbá bí àgbà tó sálámà ìgbà kan pè mí lọ́rùn sáà lè sọ̀rọ̀ á lè sọ̀rọ̀ wọ́n ń pèrú lọ́wọ́ mo lè fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi sọ̀rọ̀ àwọn sàhábà rẹ̀ wà nílá àrẹ wọ́n máa ṣe ní àsìkò umar kò ṣe wé pé umar ó ti wà lórí nígbà rẹ̀ tó fẹ́ ṣe kúdùbà wọ́n ń pèrú lọ́wọ́ mo kò sí bẹ̀rẹ̀ kúdùbà rẹ̀ ni àwọn èèyàn máa ń bára wọn sọ̀rọ̀ ńgbà mi àbí ìgbà mi tí ó fi ṣe àsìkò yẹn náà ṣe ló jẹ́ pé tí ẹni tó ń pèrú bá ń pèrú iṣẹ́ ládàá ní pé ká mọ̀ sọ tó ń sọ tá a bá débi hayya ala salah ìṣúra ká sọ hayya ala salah bó ṣe sọ bákan náà tá a bá débi hayya ala falah ìṣúra ká sọ hayya ala bó ṣe sọ àbí sọ ní ọ̀nà méjèèjì la hawla wala quwwata illa billah méjèèjì náà ló kọ̀ rẹ̀ tó bá wá parí ìrún pípé yẹn hawa ni alahumma rabba azul da'wati tamma والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وهبته عشر إنك لا تخلف الميعاد كما في أبائي àwọn afáàmù ìgbà wípé a ma áàtì ẹ̀mọ́ torí wípé ẹgbàwá kan wá látọ́dọ̀ ọbẹ̀ ìhàkí tó sọ wípé kí ni ìnáka láti òkèlèkè ní ààtò wà mẹ́ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn afá aládùsù wọ́n ní ẹ̀gbà wá yẹn tó jáde fún yẹn ìyáda tó ṣáàlùfà àlékún tó tako àwọn àhàdìsì tó kù so ibi ìnáka láti òkèlèkè ní ààtò sí yẹn mẹ́ bàbá àtúrò maqaman mahmudan alladhi wa'adta ibi tó parí sí so eléyìí a ṣe eléyìí nígbà tí wọ́n bá pè wọ́n àti wọ́n bá pa parí ẹni tó pè wọ́n fún fún ẹṣọ́ náà lè sọ àwọn afá nígbà pé ó lè sọ àwọn míì kò sí fóònù àwọn tó wà fún làwọn tó ń gbọ́ ìrìn tí kò pè lọ́wọ́ lọ́wọ́ òun náà lè sọ ṣùgbọ́n kò tún ṣe irú sísọ táwọn èèyàn máa ń sọ tó pé pàtó wá pa rí يواني وصلى الله على نبينا محمد وإليه وسلو سلسلان والصحابة رضوان الله عليهم شو باشي في عن كثير فجوجة كنش الكثير ومن صداقي so afáàfin olè fún wa wípé a lè yan náfìlà yìí náfìlà tó bá wù wá síwájú kí máa mú tó bẹ̀rẹ̀ kútùbà rẹ̀ náà lára àwọn issues tó máa ń ṣẹlẹ̀ ó ní pé bá mí máa wọnú mọ́ṣáláṣí ní ọjọ́ júmọ́ wọ́n ń pèrò lọ́wọ́ ni mo wọnú mọ́ṣáláṣí wọ́n ń pèrò lọ́wọ́ ni mo wọnú mọ́ṣáláṣí ṣé náfìlà ní kí n yàn àbí kí n máa jẹ́ pé ẹni tó ń pèrò ẹni tó ń pèrò ń pèrò lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní kí mọ́mú tó bẹ̀rẹ̀ kútùbà àbí tó bá ti bẹ̀rẹ̀ kútùbà náà mo sì lè yan rákà méjì ṣé kí n má ti jòkó àti má ti bẹ̀rẹ̀ nẹ́fílà mi kí n kọ́kọ́ rẹ̀spọ́ndì sí èrò tí ẹni tó ń pè tó pè náà tí wọ́n wá parí yẹn àyẹ̀kọ́ wá bẹ̀rẹ̀ rákà méjì tí àrẹ́wà Muhammad sallá àtàmìsí ní oníkèwà ọ̀gọ̀rọ̀ àfáà ní kí mọ́ ṣe lẹ́nu wípé kí mọ́ rẹ̀spọ́ndì sí òun kí fi opportunity yẹn yẹn سوري méjì yẹn torí wípé àdìsímáwù ìrẹ̀lẹ̀ kòtùbá kí ń gbọ́ kòtùbá ọ̀rọ̀ yẹn so tó bá ní pé mo ṣe àwọn kẹfẹ́ yìí máa máa jù lé àìtètè yẹn rákà méjì ìyàtọ̀ mọ́júdì ẹ nítorí pé mo fẹ́ ṣe nábìlà kẹtì àmì òkúté bá ń pè ní bá rẹ̀ fọ́ndì sí èrò tó ń pè ẹ́ sotori yẹn so ní tètè bẹ̀rẹ̀ sí ní ní fífi kúgbà tó ní fi fi yẹlẹ̀ kí n sáré yọrá kà méjì kí máa yọrá kà méjì yẹn tán àìsàn tí a pèrú ó fi pèrú èmi náà ti máa parí tí èpèrú tán èmi náà ti máa parí rákà méjì tí mo yàn láti lè bá kúgbà ìmáàmù tó pé kúgbà yẹn pàtàkì púpọ̀ sọ ló jẹ́ pé lára àwọn táwọn yìí máa ń ṣe oníkọ́mọ ń pẹ́ wá mọ́ṣáláṣí àsìkò tí wọ́n gbèrú dúró àbókù fáta díẹ̀ tí wọ́n gbèrú dúró ní ọ̀ṣẹ̀ máa wá kúgbà ó pàtàkì púpọ̀ fagbọ̀ ẹlòmí àárín nítorí wọn fi ń pẹ́ òun pé ìmọ̀ọ́mù yẹn yóò kàn máa sọ̀sọ̀ kú sọ lọ ni sọwọ́ rẹ̀ gbẹ́gbẹ́ tí ń gbọ́ ìsọkúsọ sòkótó àsìkò oorun tó ń bọ́ sílẹ̀ káwọn kírun sòrídìí tó ń mọ́ fi ń pẹ́ lọ nìyẹn náà tó bá bẹ́ ìsọkúsọ ìmọ̀mù ni kó pàkíyèsí ìmọ̀mù lẹ́yìn ẹ̀ lẹ́yìn ohun ilé ìfẹ́sọ báyìí báyìí báyìí báyìí kó wọ́n tí ó fi correct ẹ̀ lẹ́yìn àbí kó wá mọ́sálásí ní tó sì pé kódùbà tí wọ́n mọ́ ṣe òjò kódùbà tí ó gbádùn tí ó tako sunna náà wọ Muhammad sallallahu alaihi wa sallam. náà lẹ́yìn rẹ̀ sábàtì ní jùmọ̀ kan àfáà ní kó máa lọ kó máa yànnà fìlà ní mọ́ṣáláṣí eléyìí ló kọ̀rọ̀ a lè yànnà fìlà ní mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tí a bá kí ohun jùmọ̀ àjọ bẹ́ẹ̀ ni a lè yàn ní ilé èyí tó bá wù ara lè ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà náà sọ yìí pé hadithi anábíwá muhammad sallallahu alaihi wa sallam tí alimami muslim bá wà tàwọn afọ aládùúgbò ní wípé mọ́kànà musalliyan bá àdàlùjúmọ̀ àdìkà yusalli arba ẹni bá bá kí n tó bẹ̀rẹ̀ nábìlà lẹ́yìn ìjùmọ̀ tó yẹra ka mẹ́rin wọ́n ní ìyẹn wà fún mọ́sálásí tó nínú mọ́sálásí lẹ́yìn ìjùmọ̀ ètò àdìkà yẹra ka mẹ́rin sáà lè yan méjì wọ́n ní kò sì tó borí náà rí wọn méjì ṣùgbọ́n ìkó dáa jùlọ òun ni káyọ̀ rákà mẹ́rin Abdullahi bin Umar radiyallahu anhu lára nǹkan tó sinmi lẹ̀ ní pé ànábì máa ń yẹ rákà méjì nílé lọ́jọ́ jùmọ̀ òun ti wítẹ́sì ẹ̀ tó ń yẹ rákà méjì lẹ́yìn jùmọ̀ nílé rẹ̀ lára nǹkan tó ń ọ̀dà lọ́dọ̀ àdúgbò ọ̀la àtọ́lọ́pọ̀ sọláàrí ìjọpẹ́ tó ẹkùn ṣọ́láṣì yẹn ti yàn yóò yàn rákà mẹ́rin tó bá ṣe pé ilé ló ti lọ yàn yóò yàn rákà méjì ẹ̀gbọ́n wákà rẹ̀ rẹ̀ yẹn ahmed ó lè yẹ kí ẹ lè ka gbogbo ẹ̀kọ́ náà yẹn mẹ́rin ní mọ́ṣọ́láṣì yẹn tó bá tún délé yẹn méjì ní gbogbo ẹmọ jẹ́rẹ́ bá papọ̀ èyí tí yàn bá ṣe ní gbogbo ẹ̀ rákà méjì ní mọ́ṣọ́láṣì lè yẹn ti yàn ní ilé lè yẹ kí lọ yàn ní rákà mẹ́rin ní mọ́ṣáláṣí lè yẹn ti yẹn ni ilé lè yẹn ti yẹn ni ṣùgbọ́n tó dáa jùlọ ni kò yẹn mọ́ṣáláṣí àbí kò yẹn mẹ́rin mọ́ṣáláṣí tó bá tún délé kò fi yẹn méjì kí là ń fẹ́ láti sọ òun ni pé ní ọjọ́ júmọ́ à a lè yan àìmọye rákà ṣíwájú kí máa ń mú tó gorí nígbà yìí mo ṣe mọ kó yàtọ̀ yàtọ̀ mọ́ rákà méjì ẹlòmí ìgbẹ́nú àwọn àbá ìsìn àbínú àwọn ajólówó gan àbínú àwọn ajẹ́sáríkà gan lásìkò àwọn ẹni síwájú títí bí àsìkò táwà yìí tó ṣe pé ìkan bí ọwọ́ aago bí mẹ́sàn-án àbí mẹ́jọ àbí méje àbọ̀ ní àsìkò òlé ní ọjọ́ ojúmọ́ yóò tún lọ sí mọ́ṣáláṣí yóò ti wẹ̀ yóò lo pẹ̀lú yóò máa yẹn lẹ́fílà ẹ̀ lọ yìí tọ́lọ̀ ń bá ní kórí yẹn títí títí tí ìmáàmù èdè àwòye rákàtẹ́ ìrìnyàn ní àtìkù báyìí ẹlòmí ìbẹ̀rẹ̀ yóò mọ̀ ṣètò láwọn kọ̀ọ̀rọ̀ tó bá débẹ̀ títí títí ìmáàmù èdè sọ̀rọ̀gbà Muhammad sallallahu alaihi wa sallam kutiba lahu ìgbà tó tẹ́ mọ́ṣáláṣí bẹ̀rẹ̀ sí kí tí ọlọ́run ọba tí ó kọ fún òfìsì tọ́lọ́run bá ní yóò rí kí onígúfẹ́ ọláwú máa bẹ́yìn náà wà máa bẹ́yìn náà jùmọ́ àti òkúrọ̀ àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá ṣe láàrin jùmọ̀ àti jùmọ̀ tó tẹ̀lé ọlọ́run torí pé tó bá ṣe dáadáa kan yóò fi gba mẹ́wàá tó lè sọ fún wa àyè ìjọsìn tó ṣí ilẹ̀ fún wa náà bá àmọ́ sọ pé kí ni tí ìmọ̀ sọ́hà òun yẹ fi wá ṣùgbà rẹ̀ àwọn nǹkan tó lálàáfíà nínú ẹ̀sìn nínú àhàdí ìtàrẹ́sọ̀lá ó ti tó ó làbọ̀rọ̀ máa ṣe dídíà kó lọ sọ́sọ́ mẹ́wàá pẹ̀lú dídíà tó ń sọ èyí tó ní ilẹ̀ ló ti ṣe tán mo fẹ́ yẹn nẹ́fìlà dáadáa mo fẹ́ dáadáa bàbá tó yàtúlọ olùdọ́júmà kọrí mọ́sálásí láti lọ ẹwà ẹ agoméjì àárọ̀ yìí máa yẹn nọ́bílà ẹ lọ máa ṣe tìlá ọ̀kọ̀rá ní ẹ lọ títí nígbà tí ìmáàmù ègbò ní nípa yìí so yóò bá wọn ṣùgbọ́n bá ti pé ìmáàmù borí nípa yìí máa yàn ju rákàdéjì lọ sí ẹ̀sìn mọ́tò tí wọ́n bá parí kúta tẹ̀ kí nìkan àtúnyẹ opportunity rákà mẹ́rin ní mọ́ṣáláṣí àbí rákà méjì àbí mẹ́rin ní mọ́ṣáláṣí méjì nílé àríkà ìjọsìn tó sílẹ̀ fún wa ìwé lè ta sọ ẹ̀sùn hadith anabiwa muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ jẹ́ pé ẹni tó fẹ́ sin lọ́hùn ìdí èsì lọ́hùn bẹ́ẹ̀ kí èsì lọ́hùn ó bẹ́ẹ̀ ẹ̀kẹ́rẹ̀kẹ́ tó yàtọ̀ sí gbogbo àwọn àgbélẹ̀rọ ẹ̀gbọ̀n mọ́ra ẹlòmí àlọ́ lè gba àwẹ̀ àwọn àwẹ̀ ńlẹ̀ tí wàá gba àwẹ̀ mọ́ndé fọ̀ọ̀dé ńlẹ̀ àwẹ̀ thirteen fourteen fifteen ńlẹ̀ àwẹ̀ gbàlóògùn mọ́gbàlọ́la gbàlọ́kùnla mọ́gbàndínlẹ̀ ńlẹ̀ so àwẹ̀ ńlẹ̀ tí wọ́n lè gba ẹ̀kẹ̀ ẹ̀dùkẹ́tì ẹ̀kọ́ sì máa ń bẹ láwẹ̀ kan pé àwẹ̀ funfun àwẹ̀ kìíní kan àwẹ̀ ọ̀hún mùsùlùmí fi bí mọ́ṣán gbogbo ń tó jẹ́ bíbí àrí torí pé iṣẹ́ bíbí ọlọ́run wò ní gbà lọ́wọ́ yẹn ọlọ́run wò ní gbà lọ́wọ́ yẹn tí a bá fi pé àmì àìmọ̀kan lè yẹn iṣẹ́ yìí ọlọ́run bá lè máa jẹ́ ìrìn àlè orí ẹ̀ ṣùgbọ́n kò ní gbà kò ní gba iṣẹ́ tí o bá ti bá súnmọ̀ mu kò ní gbà lọ́wọ́ wa lágbọ́dọ̀ máa béèrè tí o bá yí wa ká béèrè fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹbẹ̀ lọ́rùn tí wọ́n mọ̀ tẹ́yìn ìwà mọ́ so eléyìí ó jẹ́ wọ́n ti ṣe akẹ́kẹ́ rẹ̀ so àwọn nǹkan tí ó ní ṣe tó kọjọ́ ojúmọ́ ọkọ̀ ìní káfọ́ mẹ́ńṣọ́n gẹ́gẹ́ bí dáadáa sọ fún ọlọ́ àwọn tí ó wà báyìí àwọn àbá àmọ́ ń kọ́ ní ṣókí ṣókí ṣókí ṣókí kí àwọn lé pípù kọlìmọ̀ tí wọ́n ṣe torí ẹ̀rí wọ́n máa kọ́ wọn ní máa dìtì wá fádìtì láì ló bá tẹ̀lé àdìtì lé ló bá tẹ̀lé torí wọ́n fẹ́ káwọn èèyàn kan gbé sórí kọlìmọ̀ ìpìlẹ̀ǹtì ṣùgbọ́n táwọn àbá àmọ́ ń ṣàlàyé rẹ̀ ẹ̀yà wọ́n lè mọ̀ sọ pé eléyìí kan sọ yóò àdìtì láì ló bá tẹ̀ eléyìí kan sọ yóò á ah, ó kù díẹ̀ káàtó àwọn ní òbí ẹ̀ oríkàrí sí báyìí báyìí báyìí wà lórí ẹ̀ tó sọ tó yàtọ̀ sí nǹkan tí wọ́n fẹ́ lẹ́lẹ̀ yìí ṣùgbọ́n fún àìrí wọ́n kọrú àwọn tíra báyìí láti lè fẹ́ fún àwọn nǹkan tá a ṣe ẹni wá ń fẹ́ kí ni ẹ̀rí ìtọ́wá ìgbé ẹ̀ṣẹ̀ wá padà sínú àwọn tíra tó tóbi ló padà sínú àwọn tíra tó tóbi so eléyìí ó jẹ́ nǹkan tí afọ́ àsọ̀tún wa nípa ọ̀rọ̀ ṣe irun júmọ́ si, ṣe irun júmọ́ irun júmọ́ alóyàtọ̀ sí irun zoro mo lè fẹ́ púpọ̀ bẹ́ẹ̀ làwọn àfọ́ àmì àbọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́ àgbà wípé à ń ṣe jámù irun júmọ́ àpapọ̀ mọ́ irun kápẹ́rì kí ìdí pàtàkì bá wá tí ó mú wa kọ̀ǹbáìnì irun zoro àti irun àlátàrí ṣàlẹ̀ ẹ̀kẹ́yìn irú ìdí pàtàkì yẹn náà bèbè òun júmọ́ àti ìrìn àlásàrò ọ̀pọ̀lọpọ̀ apá mi rárá ìrìn júmọ́ ìrìn tó dágbó tiẹ̀ ìrìn júmọ́ tó dágbó tiẹ̀ ìrìn júmọ́ àtàkì arẹ́rìípa lè papọ̀ ẹ̀rí olùsọ́pọ̀ àlèkà júmọ́ àti áfíríkà pọ̀ ààrẹ rìn ànábì òṣèlú sọlọ́lá àtàkì èyí nẹ̀ka ọ̀rọ̀ fi ilẹ̀ bẹ̀. Gẹ́gẹ́ bí ààrẹ sọ páwọn ní ìlú ìgbà tó yẹ pé ìlú Júmọ̀ là máa ń kí lọ́dọ̀ Zoom. Sọ tó wá gbọ́dọ̀ wá lè fa ìlú Zoom ìpapọ̀ mọ́ Áfírí. Ó yẹ ká lè fa Júmọ̀ náà papọ̀ mọ́ Áfírí. Tó lẹ́ni tí ò bá bá Júmọ̀ ni ó kì í Zúrì. Ó túmọ̀ sí pé kí ni ìrùn Júmọ̀ àti ìrùn Zúrì wọn a máa alè alè wọn dúró sáyé ara wọn ṣùgbọ́n ní kàfí àbára sọ ní àmà ike tó dá òun kí a avoid it tó dá ní kí a avoid it arìnrìnàjò yẹn lápòjú ìrìn tí mo fi ṣe ọ̀ràn ìrìnàjò lórí ní ìṣe òtẹ́wọ̀n contrary to power power ní ìfẹ́ ike rò tó bá jẹ́ arìnrìnàjò tó bá ti dé ìlú tó ń lọ fọ́nà ìpín jùmọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹni kó náà lọ sí jùmọ̀ àwọn àpá mi sọ bẹ́ẹ̀ tó ti dé ìlú tó ń lọ ọ́ ó dé nìyẹn olú àsìkò ń bẹ́ ọwá ń ṣùgbọ́n jùmọ̀ ẹgbẹ́ ọwá ní ojú tó ti lọ́rọ̀ ẹ lórí àtijọ́ àwọn ọmọ ẹni pẹ̀lẹ́ ṣùgbọ́n ìtọ́jú àwọn ẹni ìrìnjúmọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yàn fún arìnrìn ẹ̀sìn ṣùgbọ́n tó lè wá kí zúrì kó mú asìlì wà ẹ́ òun lè tàn pọ̀ tó gbé zúrì lójú sọ́dọ̀ wá sí lóhun kí júmọ́ àkọ́lá ara ilé ṣé lè mú asìlì rẹ̀ wá kò lè mú asìlì wà ní ìlú kan so yóò dúró tí àsìkò asìlì náà yóò wọlé à ń ṣe jáwó júmọ́ àpapọ̀ mọ́ asìlì ní ìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akáàtó ọdún rẹ̀ lórí eléyìí lára àwọn àṣìkẹ̀tí ó pàtàkì kámẹ́. Akẹ́dà, anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam, ó ní inna fil jumu'ati la ta'ata la yuwafiquha abdul muslim wa huwa yas'alu Allaha shay'an illa a'tahu Allahu iyyahu. Àkókán jẹ́ ní ọjọ́ Júmọ́ tó ṣe pé Mùsùlùmí kan ò ní ṣe kò ń gbé àsìkò yẹn lẹ́yìn tí ó ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba àtìkọ́lọ́ba fún ní kẹrin kí ni àsìkò yìí gẹ́gẹ́ bí àbíṣe ní ìtòrìlẹ̀ wọ́n ní láàárín àlàáfàrí sí mọ́gbìdì ní àsìkò yẹn wà láàárín ìwọ̀n àlàáfàrí sí mọ́gbìdì àwọn míì náà wà bá wọ́n ní láàárín ìgbà tí wọ́n mú wà lórí nígbà yìí sígbà tí wọ́n fi rìn tọ́lọ́gbọ́pẹ́ sí ìmáàmù bá bẹ̀rẹ̀ níbi kúgbà alákọ̀ọ́kọ́ àwọn ní àti ìlú ọ̀pọ̀ tó ń sinmi láti fi ṣe àdúrà ṣùgbọ́n ìtò tẹ̀wọ̀n jù ní pé àsìkò yẹn bẹ láàrin ẹ̀yìn ìrún àlátàrí sí magreth ní àsìkò yẹn wà tọ́lọ́gbọ́pẹ́ yẹn tí ó fẹ́ lépa básìkò yẹn yóò múra sí àdúrà ṣíṣe ní ọjọ́ ìjùmọ̀ rẹ̀ làbí sọ fún ọ pé àwọn nǹkan tó ń rìn láàrin fi ṣèjọ́ sí pọ̀ kọjá kí a máa gbá wọn sọ tí ó nílẹ̀ ká máa gbé ká máa gbé ká máa gbé sílẹ̀ àbí ká máa fi nílẹ̀ ìrú ẹ̀ ní ìfìdí bá yẹn o alábìí ti kọ́ wa ní nǹkan tá a sọ sọlọ lọ́wọ́ àtẹ̀lẹ́ اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام عشية لن هو أفكار كاتي سبحان الله الحمد لله الله أكبر عشية كاتي تريد أكتير أبي 25 25 25 الله أكبرنا عشية هنا 25 بالوجه 100 أبي عشية ميوة ميوة subhanallah mẹ́wàá alhamdulillah mẹ́wàá Allahu akbar mẹ́wàá sọ́jọ́ pé 25 25 lábẹ́ ṣe subhanallah 25 yẹni alhamdulillah 25 Allahu akbar 25 la ilaha illallah hasanat gbogbo adé ọgbẹ́ sọ́kàlùkọ́ mú ìtọ́bá ọlọ́run mẹ́ ẹ̀rọ mú kẹ́jú lórí ìkòlè ṣe wà bẹ́ẹ̀ tánàbí ṣe rẹ̀kọ́mẹ́ndì ààbò ah, ní àsìkò yìí tánàbí rẹ̀kọ́mẹ́ndì fún ọ̀nà ìbẹ̀ ṣùgbọ́n ká gbogbo àwọn ilé ìbí rẹ̀ ní sí káwá ní bàbá kírun tán ẹ́ nítòkù tá a máa ṣe ní ká máa kàlù láàbí kòrèṣì àkọ́jú àkó kò síbi tánàbí ṣe rẹ̀kọ́mẹ́ndì pé kẹ́ kàlù láàbí kòrèṣì lẹ́yìn tẹ́ bá kírun tán kò síbi ló ṣe rẹ̀kọ́mẹ́ndì pé kẹ́ kàlù àkọ́jú kò síbi tó ti rẹkọmẹ́ndì ẹ̀kún yìí ẹlòmíà ní ẹ̀yà kàfúrà láwù àkàtà sọ́rí àlámtàrà kéfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀dọ́ ẹ̀mọ́ nǹkan náà kàkà ẹ̀kùn kò sí orílẹ̀ ní ìfòtẹ́wọ̀ kàkà kúrò aláwù tó láàrin ìrìn rọ́bìn kọ́ra kúrò àwòdò ìrìn rọ́bìn náà eléyìí náà orílẹ̀ ní ìfi ìfòtẹ́wọ̀ bákan náà àwọn àkàrẹ̀ta lè ṣe pọ̀ ṣùgbọ́n àwọn kẹbí táwọn èèyàn gbé lẹ́rọ fún àwọn aka iná àti iná aka kọba bèèrè fún gbogbo ilé iṣẹ́ ìṣe àárín ẹ̀sìn alákàtà kí tí wọ́n tún dé ẹ́ káwọn wọ́n ti ọlọ́wọ́ mú ṣé kí ló burú ní gbàǹkà o ẹ̀rí tó sọ wípé ní láti orúkọ ọmọ tẹ̀lé ẹ̀rí yẹ̀dà mọ́ṣọ́láṣí kan ẹni tàbí bá kírù níbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ṣẹlẹ̀ rẹ̀ ìyáfẹ̀rẹ̀ rẹ̀ rìn torí pé irú yẹn yá bàjẹ́ bàjẹ́ bá rùkú ẹ̀ẹ́fẹ́ ẹni lè ṣe subhana rabbi alaabin ẹyọ kí máa mú tó gbóni yìí tó ń bá òkú báyìí tẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ òkú yìí àti ṣe subhana rabbi alaabin ẹyọ kan yóò ní bẹ́ẹ̀ ní tuntun tó wá di rákà parí sùjúdù parí bàbá yóò wá bẹ́ẹ̀ níbi sùjúdù alùsàdùá àwọn bí tó ẹkọ́ sí farabalẹ̀ ó farabalẹ̀ burúkú ó farabalẹ̀ sùjúdù parí ìmọ̀ ọkọ̀pá ìsàdùá ní sùjúdù parí gbogbo ọgbà dídí àmì àrẹ́bọ̀lá sọ pé sùjúdù parí ní o ẹ̀sàdùá tó pọ̀ mbẹ́ nítorí sọ ní pé wọ́n á mọ̀ sùjúdù tẹ́lọ́wà ní ọkọ mi ìfọdọ àbàlàkù ó pàṣẹ bí ọlọ́wọ́ bó gbàgbé àwọn kò sọ pé kẹsí kó àwọn tuntun dúdú ìparí sọ̀rọ̀ ìmọ̀ tí wọ́n tuntun dúdú parí àwọn akẹ́kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni orí ìdúró wàláhì àti kàtúwàtí fàtí àlẹ́ ìgbàbá ẹ̀mí ní ìrìkọ́ tí orí fàtí fàtí àkàbílẹ̀ tó bá ti kábàrà báyìí kẹ́ẹ̀túnlẹ̀ tàbí kan gbádùlọ rùkú kódà wọ́ọ̀lù sí fáàmì ní ilé ìṣẹ́lẹ̀ yìí màmá ẹ̀ fáàtì àgẹ́gẹ́ ní ìríkà nípa tí ọba tó lọ sí rùkú bàbá máa lọ pẹ́ níbẹ̀ ibi tí ó wá fọ́ ní jù ní pé wọ́n á parí nìyí àwọn àgbáàrù bá mi ṣe rẹ̀kọ́mẹ́ndì ọ̀rọ̀ mi lélẹ̀ tó yá pé àwọn èèyàn jìnà sí àgbọ́yé gidi làwọn àpá òfin gbọdọ̀ dákẹ́ láti máa ní láti máa rí lórí gbogbo owó àwọn nǹkan báyìí kákọ́ àwọn nǹkan tó yẹ maximize ẹ̀ eléyìí nǹkan tí ó pàtàkì ni so abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ìsí abára wa sọ̀rọ̀ kọ́lọ̀ ọba kó lè kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rẹ̀ sí sí ojú ọ̀nà rẹ̀ sí ìṣúwani ọmọ àjẹ́nà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته náà bàbá ní nípa náà ثم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìbéèrè ní pé wákàtí gbá tí àwọn bàbá wa ti ní ìsìnà náà bàbá wa ni wọ́n jẹ́ àwọn ọ̀pá àbí àwọn ìmọ̀ọ́mọ̀ tó bẹ́ẹ̀ lọ ẹ̀láwọn ara wa tí wọ́n patronize wọn tí ẹ bá ṣe fẹ́ mọ pé ó tún wọlé so àwọn nǹkan ẹ àwọn nǹkan tí kò ń jẹ́ káwọn eléyìí ṣe gbòdodo ni nígbà tí èèyàn kan tí yẹn nílẹ̀ fẹ́ẹ̀tì fún gan tó bá ń ṣe nǹkan tí ọmọdé kéré kan tó ṣe tó bí ẹgbẹ́ ọmọ rẹ̀ ni àbí ẹgbẹ́ ọmọ ọmọ fún ìmọ̀ọ́mù yẹn àbí fún àbá àyẹ̀wò àyẹ̀kẹ́ ìwòkọ̀rẹ́kì ó ṣòro láti gbà ó ṣòro láti gbà àtẹni tí ọlọ́run bá fi eré ọkàn rẹ̀ fún òdodo lókù ó lè ní gbogbo ta ló sọ̀rọ̀ sọmọ kékeré ló sọ̀rọ̀ ni bàgbàlagbà ló sọ̀rọ̀ èrí lábí lẹ́yìn ìtagbọ̀rọ̀ fi ṣe ìlara wa nìyẹn òun pé èrí lórí ọ̀rọ̀ ìgbà kan ṣe pé lágbájá ọmọ lágbájá ló mọ̀ sọ̀rọ̀ tí lágbàgbà ọmọ lágbàgbà tó jẹ́ àfá èèyàn nínú ìlú bá sọ̀rọ̀ tí ò fi ẹ̀rí kún nǹkan tó sọ ọ̀rọ̀ yẹn òníwé sí ní Islam tí lágbàgbà tó jọ mú kékeré tó bá sọ̀rọ̀ tó mú ẹ̀rí wá láti ní al àti Sunna ọ̀rọ̀ tó níwé sí ní tó agbọ̀rọ̀ tí ó yẹ ní ara wa lóde ẹlòmínà náà ló ń ṣe Sunna tó ṣe pé iṣẹ́ tí rẹ̀ kò yàtọ̀ sí pé tí irú àwọn ìyá wa ní tàǹtàkù náà òun náà yóò wà kó ní súnà kan kó lórúkọ in tó bá sọ òun ní súnà in tí àpá àtòjó ní súnà tí ò tó bá sọ lọ́jọ́ orí kò nígbà ẹ̀ iṣẹ́ tí ìṣẹ́ ẹ̀yà àti iṣẹ́ tí àwọn ìyá rẹ̀ kò sí àtọ̀gbẹ́ ìdí kìíní kejì wọ́n fi wo òun pé ẹni tí ó ju tó ju ẹ lọ òun ló sọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ yẹn lẹ́nu tí mo sọ pé ìkẹ́ tó máa ń ṣòro ní láti gbà lórí pé yẹn náà ní ó ní ààyè títí ẹ̀ náà tí àwọn àpá tẹnu wo bá kò lórí nǹkan a máa ń wo alójúra wọn lọ́gbà mi láti wòye tí a máa mú dàbí àwọn àbáǹkà nǹkan mọ́ra wọn ní lẹ́nu ni bẹ́ẹ̀ ni awo ìmọ̀ wọn ó ṣe kí ni ó ṣe lẹ́ni tó gbọ́n náà náà nínú ọ̀nà òkúté ẹni yìí ló tún dàgbà ó ní mọ́ experience ju ẹni yìí lọ àyè bẹ fún Islam nígbà mi ṣùgbọ́n àmì gbé lórí ẹ̀yí o kẹ́rì bá wà ẹ̀rí bá ṣùgbọ́n eléyìí àìlè èyí báyìí láì ṣe pé ẹ̀rí sọ̀kálọ̀ pẹ̀lẹ́ yìí tí ó dàgbà ó níwé kìkì ẹ̀ islamu ní bẹ̀rẹ̀ wò lára ẹ̀ náà ń pé àpá kan ní ìṣòro súnmọ́ ìjọba òun súnmọ́ ìkẹyìn wá dàrú yìí kí èèyàn lọ pẹ̀lú àpá tí ó súnmọ́ jọba nìyí ó ṣe fi obìnrin lọ́kàn balẹ̀ ju pé kí èèyàn lọ pẹ̀lú àpá tí ó súnmọ́ jọba tó ń tẹ́yìn tó súnmọ́ jọba ó súnmọ́ kó ṣe pé ló ń sọ èyí tí ìjọba fẹ́ kó sọ ló sọ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá mi so àwọn kan wọ̀nyí ni a máa lọ báyìí nígbà tó gbélé ìtàn sọ náà tẹ́yìn ò bá kílẹ̀ dáadáa ni o kẹ́rì bá ti clear àbí tí ọ̀rọ̀ tó ń discuss ti clear é tẹ̀lé ẹ̀rí kò bá jẹ́ que tún ẹni tó kéré jù lọ òun tí ó sọ sí ẹ̀rí wa kù láti kọ̀rọ̀ tó ní ara wa nìyẹn tó ló jẹ́ pé ele ni máa bá àtẹ̀lẹ́dọ̀ lọ́wọ́ adé ìgbàkọ́lẹ̀ tó gbàdé láyé éèdè òbí ní pàtí ilẹ̀ bí ọmọ pàtí yẹ sóòtù ló wà sánà ìsìláyé láyé bẹ́ẹ̀ ni Umar radiyallahu anhu a máa ń wọ ìjòkó àwọn àgbà pàdé nígbà mi a máa ń wá sí ìjòkó àwọn àgbà pàdé ìjọkọ̀lá àwọn àgbà ní fata wà lánàá abnáwó méjì kéèdò mọ́ ẹgbẹ̀rẹ̀ ìwà àwọn ọlọ́mọdé sí oníkan alẹ́ ìtumí màá wò mi tó ti wá wò ẹnàbí tí ó ti wá bàtíṣẹ́ ní sẹ́ǹkọ́ yìí ẹbí ànábì onímọ̀ ìntánẹ́bì ti sọ ń parẹ̀ ìpínlẹ̀ rẹ̀ so ó lè gbọ́ ọ̀rọ̀ àbúlá ní àbá onímọ̀rò gbangba ni mo jẹ́ pé kí umaru ju lọ́mọ dámidámi dámi ó lè jẹ́ pé ìfàbílá àbá ti bá sọ lórí ọ̀rọ̀ onímọ̀rò àgbà so ẹ̀rí káàkiri síwájú ṣùgbọ́n ìgbàgbà ó mọ wúlò ní ààyè ìsìsì ẹ̀ náà náà àwọn ẹ̀yà wa tó ṣe pé wọ́n ò pé ṣofẹ́ mọ́ tó pàpà lágbàgbà ni olùsọ tí bọ̀ wá ìjágbà làwọn wò wọ́n mọ ìjẹ́rìí àwọn agbóhùnjú àti gẹ́gẹ́ mọ pàtàkì ìjẹ́rìí pàtàkì a mọ̀ ìpàkíyèsí wọn díẹ̀díẹ̀ ni àwọn examples tó ti ṣẹlẹ̀ rí bí ọmọ kékeré wáṣẹ́ ìfúwájú kó ní ìdìrún táwọn bàbá rẹ̀ lẹ́ tó lẹ́yìn rẹ̀ àti àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ irú kéèsì abúrúgbìn fálìmà owó kìí ṣe tàbí ó ń bẹ lásìkò àrẹ́sọ̀lá rẹ̀ ṣùgbọ́n kò rí ànẹ́bì sojú báyìí sọlọ́lá ọ̀sọ̀lá kò rí ànẹ́bì sí ojú báyìí ṣùgbọ́n tẹ́ ní àsìkò àwọn bàbá rẹ̀ ní wọ́n lọ sí Màdínà tí wọ́n gba ìsìláàmù tó pàdé àmúdí sọ̀rọ̀lá ohun ìsìláàmù tí ẹ̀ ó èé lọ́dọ̀ àwọn kàábé ni àwọn kàábé tó máa ń gbọ́ ọ̀dọ̀ wọn kọjá káà bàbá rẹ̀ sọ tó gba ìsìláàmù lòun tí máa ń ákùrá ní ló bá àwọn kàábé bá gba àdúgbò wọn kọjá nígbà tó bá ń travel tó máa ń ka ìsìláàmù mọ́ wọn nípasẹ̀ rẹ̀ ni ó àkùránì nígbà bàbá rẹ̀ ó lọ gba tí ó padà dé yìí ní ẹni tó bá àkùránì jù nínú yín òun yẹn ka ụwa ó nígbà tó wọ àárín ara wọn rẹ̀ ni tó lọ wọn bá ti òun ní ọmọ ọdún méje ọmọ ọdún méje òun bá ṣe máa train àwọn òbí wa náà pẹ̀lú orúkọ báyìí so à ń dá wá ká fi ṣe ìjọsìn yẹn kò ń sáré rárá kò ń para rẹ̀ oníkálà ń ṣe àtàlá tí wọ́n wá ní ìsinyìí ní sọ òun à ń ṣe ìlú àfáàní tó ló lápàlá súnlẹ̀ àsìkò tí è pàwẹ̀ èèyàn ní ẹ̀sìn àsìkò yẹn ló wé yóò mọ̀ kọ́ wọn láwọn ohun tí wọ́n kàn máa kọ lásán kàmọ́ wéèkì àsùpọ̀ àwọn yóò níyà ìyá mi bẹ́ẹ̀ ní kó ka pàṣẹ àpò mọ́ ká bẹ́ẹ̀ ló ti sọ lọ́pọ̀ láti ní ìṣòro ti lé ní pàṣẹ lè ní kò tí ìmọ̀ pàṣẹ àká tó kí láǹfà ní àti ìwúlò àpá àti ìjòkó ṣe wájú so lẹ́yìn rẹ̀ ní ìyá alágbájọ́ ọmọ rẹ̀ fẹ́ ṣe wà nímọ̀ ọmọ rẹ̀ fẹ́ ṣe sí gọ́ọ̀mù ẹ̀ aṣọ báyìí la mú ẹ̀kú lára ìtì ìkẹ́kọ̀ọ́ sọ́lọ́ nínú àwọn láyé wọn kò sọ ọlọ́run wá ní. ìkànnì wọn lẹ́nu kó ta àtàkìyà ìlú láàyè nígbà tó ń ṣe tẹ́ẹ̀kì bá ọ̀rẹ́ lọ ájì ìyá ẹ̀ka àtàkìyà ìlú láàyè ìyá ni ọ́ kò fúlò dáadáa àtìgbà tí a bẹ̀rẹ̀ kọ́ ní kíkọ olórin àtàkìyà àti òkèlè ìlà àgbẹ̀ẹ́ṣẹ̀ wọn àríkà so bí ó dẹ̀ ṣe ká lórí ìrùn náà nìyẹn tó wá ìgbà sáyá náà tó ṣe ká nìyẹn lórí pé mẹ́tọ̀bù kan ní kọ́ ni so jẹ́ pé it is high time àwọn ọ̀dọ́ táwọn náà ń lànà yìí àwọn ni ó ṣe ní láàánú fún àwọn àgbàlagbà àwọn tí wọ́n ti wọ́n ṣọwọ́ níwọ̀n ti tẹ́ mẹ́tọ̀bù yìí náà làṣẹ wọn fi kọ́ àwọn èèyàn jẹ̀ ní káàkiri wíṣà ti kọ́ àwọn èèyàn eléyìí ta ní láti correct you ìyá mi ọba tó rí àgbà mi ìgbóhùn fẹ́ kọ́ wọn ní ẹ̀sìn ó tún lè jẹ́ pé nǹkan tí ó mọ̀ kọ́ wọn ẹ̀ mọ́ tó ń dà ní ẹ̀jẹ̀ mẹ́bà mọ́ ṣe ń dà ní ẹ̀mí pàtó mọ́ ṣe ń dà ní ẹ̀ zúrì àníyàn àṣírí àníyàn ìwọ ọkàn ló wà inú ẹ̀mí làníyàn wà lọ́wọ́ ètò àsìkò lórí nàwáìtú ìbálátà nàgátàbí nàwáìtú sọ̀látà láyé máa á bẹ́ẹ̀ ló mọ̀ tètè kúkè wó wíkà kúkúlé ó ṣe fi yẹ kọ́ ní fásíà kọ́ láwọn síwájú kéékèèké tó á tó gba nǹkan ìgbé ẹ̀kí akọ̀rẹ́kù fún àní láti fọ́nà wà lẹ̀tẹ̀ láwọn ìyá wa lórí ẹ̀ torí pé ẹ̀rí táwọn ń lò ní pé ẹ̀rí pé àtò fẹ́ mọ̀ jù wọn lọ sí ẹ̀rí ẹ̀ náà bẹ̀ ní ọmọ ńlá ìfẹ́ tí wọ́n ń lò gbà mí ìyẹn ibi tí a ti máa ń gbé ògbó fún àgbà kó wá nínú ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀rí síwájú ká tó mọ̀ lò yẹ ìgbà tí a nípa ọláàfọ́lá nù tí ó sọ̀rọ̀ pàtó ẹni tí ó mọ̀ kí òun fáwọn èèyàn ó ní fi ẹni tí ó mọ̀ kùránì kájú ló ti síwájú àlámùrí sódì ẹni tó mọ̀ lẹ́yìn ẹni àbáyẹ̀ṣẹ̀ wá wá ṣùgbọ́n bí tó yẹ pé gbogbo ọjọ́ ọmọ bákan náà kùránì ọjọ́ ọmọ bákan náà ni ọjọ́ ọmọ tún ọmọ bákan náà ni nílẹ̀ àgbà ni ó ṣe fi yóò bọ́ sọ́ọ́ ni so àgbà náà ní ti tí àti mọ́ nílò ṣùgbọ́n nǹkan ni nọmba one nǹkan ni nọmba one wọlé. Thank you náà ní ìbéèrè ní pé àwọn àgbàlagbà tó ṣe pé nǹkan bá àwọn bàbá tí wọn náà ló lé lórí òun náà ní tí wọn fi ṣẹ̀sìn láti lọ bọ́lá wọn bá ṣe ìfọ aláìmọ̀kan làákà wọn sí ni àbí àbí ẹlẹ́ṣẹ̀ ọlọ́ni ààrùn sí àti àwọn èrò àti bàbá òṣìṣẹ́ sí wọn so tí òṣìṣẹ́ gẹ́gẹ́ tó bá dọ́dọ̀ wa ní ti ká ní tó bá dọ̀ wá ìsìn ayé àtijọ́ Muhammad aláàbọ̀lá láàrín nítorí mi bá sọ ẹbírẹ́sì ni èdè sí wa àbí kó jẹ́ ẹbírẹ́sì fún wa bá bá tẹ̀lé àwọn àkọ́kọ́ tuntun bí mẹ́sẹ̀jì àrẹ́sọ̀ lọ́wọ́sọ́lọ́ wọ́n jẹ́ kéde àwọn kan gbà á wọ́n jẹ́ mùsùlùmí kódà wọ́n jẹ́ sàádé rẹ̀ Abu Lahab Abu Jahal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n rá nàbí báyìí tó dédé ṣùgbọ́n wọ́n kọ́ ìbánàbí sọ̀lá Abu Bakri àti bàbá rẹ̀ Abu Kuhafa wọ́n rá nàbí báyìí wọ́n gbà fún ẹni sọ̀lá ọ̀sọ̀lá wọ́n jẹ́ ní ọlọ́run wọ́n jẹ́ sàbí ara ní ọ̀pá kò sára bí láyé náà sùn kùránì tó mú wa ń bẹ́ńlẹ̀ àlàyé kùránì tó ṣe ń bẹ́ńlẹ̀ ẹni tó bá gba àlàyé kùránì tó gba àlùkùránì ẹni ẹni tí wọ́n ka àlùkùránì fún àtàlàyé kùránì tó ṣe orí tuntun tí ó ẹni bí ẹgbẹ́rẹ́ gbà á pé kò ń gba àlùkùránì gbọ́ ṣùgbọ́n ẹ̀kú àfáà ṣe ń sọ ìrònú ògbà tiẹ̀ yìí kọ́ àti bó ṣe ti fóònù yìí àìdíṣẹ́ lánàbí mú wá ìrìn ògbà ẹlẹ́jẹ̀ tí wọ́n ní tí ó mọ̀ ń kọ́ aláìmọ̀kan ọlọ́wọ́n bó ní sí àjẹ́ lórí nǹkan tí ó mọ̀ ṣùgbọ́n torí sí ẹbí ìdùnnọ́ wà fún àwọn èèyàn ọlọ́run ti ní kí àwọn òṣìṣẹ́ náà bẹ ọlọ́run irúfú lápò bá ṣì rí náà wọ̀ mú bèrè lè á láyà kú nàìjíríà àlàláyà ọjọ́ tó bá àdàrọ̀ sọ̀rọ̀ ọlọ́run àwọn òjíṣẹ́ wa agbé wọn máa fáwọn tó bá tẹ̀lé wọn ní ròdù kọ́dẹ̀ máa kìlọ̀ yà fún àwọn tó bá kọ̀ ikú tí wọ́n ní ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ nítorí èèyàn lórí ọlọ́run ọba iṣẹ́ táwọn ọlọ́run ọba wá ṣe ìmẹ̀ àwọn àfá àtàwọn lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba àlèrílẹ̀ náà wọ́n ra sọ́ọ̀tì àwọn àfá ni wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́run ọba iṣẹ́ àwọn wọ́n gbọ́dọ̀ ọmọ ẹgbẹ́ wá sí ẹ̀ tó gbọ́dọ̀ ọ̀pọ̀ fẹ́ káwọn yẹn ní ẹsẹ̀ ìjù so anybody tó bá ní gbọ́dọ̀ sọ́run àbá ìsọ́kùsọ ló ń sọ evidence to establish the lórí so tó bá jùlọ ọlọ́wọ́ wa ó jùlọ lórí tó ti ní ó tako olóró ó máa wà tako lórí ẹgbẹ́ bá rẹ̀ gbọ́ olóró tí àwọn àbá ìsọ́lá yẹn ti ìrọ́ ṣùgbọ́n bí títí wà pé ẹni tí ó wà mọ̀ ń kò rẹ́ni sọ fún ìwọ̀nba tán sọ fún náà ló ṣe mọ́ ọlọ́run bò ní fi ìyàjẹ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bò ní fi ìyàjẹ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dára wọ́n bà jẹ́ sí ọlọ́run fi ní àwọn àmọ́lù jáde àwọn àfa jáde lọ́jọ́ pé àfa tó bá pọ̀ sí ò jáde àwọn àfa mi ṣe máa ń ṣe ìmọ̀ tó mọ̀ fún ara ẹ̀ òun àwọn ará àdúgbò tó wà wọn fẹ́ ní títí lára kò pàkíyèsí wọn ní ìsọ́bá yóò dá ìsọ́bá ìbẹ́ kó ṣe ó kọ́ ra gbogbo tó mọ̀ ìmọ̀ evidence against ẹ̀ wájú ọlọ́run wa torí wípé tí ó pa tó mọ̀ ó pa á evidence against ẹ̀ tó kí àǹfààní nǹkan tó mọ̀ tó ṣe pé kò fi ṣe àwọn èèyàn ní àǹfààní tó rú àwọn ìyàwó abẹ́ àbáwọn bàbá abẹ́ wọ́n ní ẹ̀sìn ìdè ní wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwò ní lóyìí tí ilẹ̀ ẹ̀sìn ó bá fi lè hálákú láti tẹ́bí dé nọ́ọ̀sì àfá àgbòlé wọn rí ṣùgbọ́n ní ìsìn àwọn akékèké tó ọjọ́ ọmọ ọdún lẹ́jọ méje lọ níbò ní wọ́n ti yá òní ìkùrá nítorí lọ́pọ̀ mọ́ fọ́ wọn ní ìjìnà olóbi so gbogbo àwọn tíwẹ́ẹ̀tì tá ń pariwo lónìí sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim kọ̀ọ̀kan mọ́ra wọn ní kólẹ́tì sọ́rí nílẹ̀ Yorùbá ní alẹ́ 400 years ago kólẹ́tì sẹ́yìn àfáàwò ní ọba lóòrí lọ́wọ́ ilẹ̀ yorùbá ń báyìí ó sì sọ kùránì ìkẹlẹ̀ mẹ́mọ́ ìbẹ̀rẹ̀ ti fún náà mẹ́rin ìbẹ̀rẹ̀ wọ́n bó ṣe ṣìrò wọn lé lórí náà ní kẹta náà ṣùgbọ́n wọ́n ní sí orí ojú lọ́wọ́ ó tún ní lórí fóònù wọ́n tún translate ìtumọ̀ rẹ̀ fún ẹ tó tún ní lórí fóònù yẹ́sì àti láwọn tó kú lórí kúnkún yìí yóò ní twenty years ago wọ́n rà tìmọ́ bùkárí bùkárí bùkárí dáńkàrú ó ti jáde láyé nìyí ní nǹkan tó ṣe pé ó fẹ́ close ní nǹkan bí one thousand bí two hundred years èyí wọ́n bí ìmọ̀ bùkárí ní nǹkan bí one ó yẹ kó ní nǹkan bí two ìtẹ̀bí tó fi ṣe sí ìṣìlá lókù yàtọ̀ sí sí ẹ̀rọ ìṣòro náà lórí láyé tó a lè wà ní one thousand five hundred and forty uh, three àbí kọlá wa àbí forty four àwọn àti forty orí ẹ̀ yẹn ká mú mọ́ ká kàn díẹ̀ mọ́ fifty six a lè pe gbogbo ẹ̀ náà ní òjìdí thirteen or so years lọ so close to one thousand two hundred years olùmọ̀ bùkárí jáde láyé àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ní yorùbá bọ́ọ̀lù mùsùlùmí bẹ̀rẹ̀ ní yorùbá ìmọ̀ bùkárí ti jáde láyé more than one thousand two hundred years lẹ́yìn ṣùgbọ́n àṣẹ̀kọ́ wọ́n ní àwọn kan lẹ́sẹ̀ wà lára àrọ́wọ́tó wa wọ́n dàgbẹ́ ẹni tí òun ní ẹ̀sìn tuntun lára àtàwọn bàbá wa fẹ́ fi lọ àwọn ẹni ó níbi tẹ́mọ̀ náà tí wá parí gáàsì pé ní ìní kọjá bí táwọn bàbá yẹn wà àwa láwọn ẹ̀ẹ́ jẹ̀jẹ̀ fún mi ẹ̀ẹ́ àwọn bàbá ló níbi tẹ́mọ̀ náà ẹ̀sìn ti wà tipẹ́tipẹ́ so ọ̀rọ̀ yẹn ó pàtàkì ọláwà. Thank you. na àtúkùtù àgbà lọ́wọ́ lọ́jọ́ ọjọ́mọ́ ṣe aburú mẹ́rin ká mọ̀ kàtẹ̀sùbá kásùpá ń tẹ̀ kàtẹ̀sùbá lẹ̀ wípé sábúrú ti ń bẹ ní pé ká mọ̀ ṣe àgbáwò nígbà tí ó gbà lọ ètò dàbí ní ká sí ká ní torí pé sáà ń sọ láàbẹ̀ tó sọ òun ti pèsè wà á ń sọ̀tọ̀ wà á ń sọ̀tọ̀ àti ó tẹ́ àtẹ́ntìlì sẹ́ni tó ń pàtó báyìí àbóṣà ìbáàrù kò lè jẹ́ tí àtẹ́ntìlì kò lè jẹ́ pé ẹ̀rọ wọn ṣé ìṣèlú ni òun mú tẹ̀sùbá ọ̀dà ń bá yóò mọ̀ wọ́ ni yóò mọ̀ bá ní sọ̀rọ̀ yóò tún wọ́ tẹ̀sùbá ẹni mélòó ló ní wọ́n ló bá ní sọ̀rọ̀ wọ́n náà ló tún wọ́ tẹ̀sùbá ó fálẹ̀ ọkọ̀ kẹ́kẹ́ yóò kàn wọ́n wọ́ wáyé yóò mọ̀ wọ́ àkọlọ́ tó ṣàánú wa so ká máa pàtẹ síbá ní ọjọ́ ọdún náà rẹ̀ ní ìyẹn náà ò dá tó ẹ bá sọ pé kí ìyẹn ṣe àkáàrù nígbà tó fún gbàmọ̀ lọ́wọ́ ìtumọ̀ àti àkáàrù ká fún ọpàtẹ síbá rẹ̀ ní àníṣọ́lá àtàrà ní olùwàmọ́ mẹ́ta àlhásọ́ fàkọ́ bùlágà ẹni tó ṣe wípé ó máa ń kọ ìwọ̀ró òkúta ṣeré ànábì ní ó ti gbé e báàgì ìtumọ̀ tó ń gbé e báàgì yẹn ṣe láàdá tí ó mọ̀ ọ̀dẹ́ fún ọ̀tọ́ sí júmọ̀ kò ní ṣe wọ́n á kọ́ kalẹ̀ kó kí júmọ̀ ṣùgbọ́n láàdá táwọn oníjúmọ̀ máa ń gbà kò ní gbà látara pé kí ni ó ń fi ẹwọ̀ró òkúta ṣeré ni ṣùgbọ́n lásìkò àrẹ́sọ̀lá ẹwọ̀ró òkúta ló àwọn kẹtọ́ fi tẹ́ ìlú mọ́sálásí gba ènìyàn sọlọ́bí ìta máa mọ́ wọn kẹ́lẹ́ òrókùta ènìyàn mọ́ ọkọ́ tó ti wáyé tó gbádọ̀ lọ yóò mọ̀ sọ òrókùta sọ́ni tó ń pàtẹ́ bá náà ní ojú ọ̀la wọn ẹni tó pàtẹ́ bá ojú ọ̀la wọn tó wá lóun tí ń ṣe òǹkà ní òǹkà tó ń sọ̀rọ̀ lẹ́nu wọn ní kó o máa sọ kẹ̀kẹ́ jáde lẹ́nu nígbà tí kú ń lọ sí ní kó o lísìn yìí sọ̀rọ̀ jẹ́ pé ikú da oníkálísì àtẹ́ńtì ilé àwọn pàtó ṣùgbọ́n àmì àti rẹ̀ bẹ́ẹ̀ lọ ká àbọ̀ ilé fúláwà. náà àsìkò owó gẹ́gẹ́ ní rúdúmọ̀ abẹ́rẹ̀ àti sọ ilé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìrùjúmọ̀ lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ó bẹ̀rẹ̀ ní àsìkò tí ìrùjú ìbẹ̀rẹ̀ kò ní ìgbà tí ó ń bá yẹ kúrò ní àtàrí àtúkà ní kí tamọ́ pé ìrújú ìkẹ̀kẹ́ àtòkà ẹ̀ náà ní ìrújú máa bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá kóra lọ́dọ̀ àwọn àhánáyílá èyí tọ́pọ̀lọpọ̀ mú òní wípé àkókò bẹ̀rẹ̀ àrùn àwọn àhánáyílá fúngbà wípé àtìkò ojúmọ́ ó bẹ̀rẹ̀ ní àsìkò tí ìrun èyí bẹ̀rẹ̀ àwọn àdìsí kọ̀ọ̀kan wá tó lè tù síbẹ̀ àti àwọn àfáàrí kọ̀ọ̀kan wá wọ́n àwọn sàhábà táwọn afáàtúkà kò lálàáfíà àwọn mígbà kò kò lálàáfíà sórí tó yíjú wà nìyẹn èyí tó lálàáfíà kò kílẹ̀ dáadáa wípé a lè kí ìrù túmọ̀ ní àsìkò tààmù tí èjì wọ́n lè tù síbẹ̀ àpèjúwe wọ́n ní sọ̀lá àtàlámi ó kí ìrun júmọ́ lọ́jọ́ kan wà lẹ́yìn ìfáàní zílù ìsọ̀bẹ̀ lórí ìgbà tó máa parí ìrun júmọ́ ẹni kò sí bòjì ẹ́ tí èèyàn lè sá síbẹ̀ kò sí bòjì tí ẹ lè sá síbẹ̀ yìí sọ àwọn afáyẹn á pé ó túmọ̀ sí pé ó kí ìrun júmọ́ before kóòrùn tó yẹ torí pẹ́tọ́rù bá fi lè yẹ kúrò látàrí òjìjí nǹkan ní òjìjí nǹkan yóò ti gbàrí wá sí ibi tá à ń dojúkọ sí òun òjìjí nǹkan tó mọ lọ sí ibi tá à ń dojúkọ sí òun lọ́wọ́ àárọ̀ òjìjí nǹkan yóò wà ní ẹ̀yìn ìta mọ́ kọ́ ìsìnkí òun ṣọ́nà òjìjí ìkó ti máa yílọ síbi ìta àmọ́ ìdójúkọ kí mú àti kírílá then àwọn nǹkan ti lè máa fọ́ọ̀mù ṣe tó ṣe bẹ̀rẹ̀ pátá bẹ̀rẹ̀ nígbà ẹ̀nẹ́ sọ́ọ́lọ́ kí túmọ̀ lè pàtí jíjù kí ẹ lè pátá bẹ̀rẹ̀ sọ́ọ́lọ́ túmọ̀ sí pé kí ní kaláníká wo a lè kí ìrùn túmọ̀ ìkọ́ kíkó ní tó lè àwọn àbá tó kù wá ń sọ tó rárá ìyẹn wá tẹ̀lé tàbí tó bẹ́ẹ̀ kò ṣe wípé kì ní ò tí kò tí ìyẹ̀ kúrò látàrí ó ti ìyẹ̀ kúrò látàrí ṣùgbọ́n ní àsìkò yẹn ni kò sí ìná ṣàtò kí yẹn lè fi abẹ́ rẹ̀ a rí pé wọ́n pa láàrin ibẹ̀ èyí tó kílẹ̀ dáadáa ikọ̀ wọn pàdé bí a bí a lè rọ̀jẹ̀ láàrin àbí àbúgbárí ikọ̀ wọn kírun ní ìgbèjà ìtànà àwọn afáà ní òun wọ́n ní àwọn afáà rìn ní lálàáfíà sọlọ jẹ́ pé èyí tó tí àwọn wọ̀láwà aláǹkóníká kí ní àsìkò tí asábà ẹ̀ náà wọ́n tabára wọn sí wọ́n kí ìfún àsìkò gbà ẹ́ sọlọ kan jẹ́ ara wọn afáà ṣáájú náà tí wọ́n mú oríṣi nǹkan tí a lè lórí àákànní tó kò kọ̀rẹ́kì tó wọ̀láwà náà àdúrà ti ṣe láàrin kútùbà méjèèjì kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé gẹ́gẹ́ bí mo sọ pé lẹ́ẹ̀kan pé àmúṣọlá àmúṣọfẹ́ àtòkù kan bẹ tó ṣe pé lọ́jọ́ ọdúnmọ́ tí ẹrú kan bá ṣe fún gáàsì ìpìnlẹ̀ tó ń bẹ lọ́wọ́ bá àwọn ọgbó gbàdọ́ rẹ̀ tó àdéhùn kan bẹ́nu sáì muslim tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn apá ní ìgbàpò lálàgbà amílò wà ṣáàjú ó sọ wípé àsìkò yẹn láàárín àsìkò tí ìmọ̀mù obòrí nígbà gbàsìkò àpèlò wa so ní wàá wò fún un fẹ́ fi ọkọ̀ tó ní ìgbà tó máa mú dákẹ́ gbígbà yẹn láti lè fi ṣàdúrà yẹn so ìyẹn ló tẹ̀wọ̀n jù so ń wa. Thank ìbéèrè ní pé ẹni tí ó ń bẹ ládùúgbò kẹrì tó ṣe pé ààbí ó wà ní bọ́ọ̀tún dàbí owó tó gbọ́nà kò ní ìyẹn ṣe wá àti fọ́ọ̀rùn lò níbẹ̀ àbí àti owó ní ṣọ́ọ̀pù kan tó lè fọ́pọ̀ tó ń tìyẹn náà kó fi ṣe wá àti fọ́ọ̀rùn lò mùsùlùmí owó ìyẹn tó ṣe pé yóò mọ̀ ṣe wá àti ní gbogbo ìgbà ṣùgbọ́n àtàbí ṣe wá pẹ̀lú wa ó wà wá sí pẹ̀lú ìwà wa ó wà wá sí pẹ̀lú ẹnu wa wá sí ìrìn ọ̀pọ̀lọpọ̀ àwọn mísàn ìsìláàmù nílẹ̀ West Africa ni ẹlòmí gba wá sí àgbógba ìsìláàmù tú ìwà àwọn èèyàn tó ń gbẹ̀sìn wọlé nísìnyí òun tajà òun ṣiṣẹ́ ọwọ́ ó jẹ́ bí tó ṣe rí pé ó lánàá náà níbi ọgbà pípa ó ń ṣe jàǹbá fáwọn èèyàn amẹ́rin ní ìdáwò sí à ẹ̀sìn tí ó kó ẹ ní nǹkan tó ń ṣe èyí ìrìnàbẹ́ṣẹ́ sí rẹ̀ so èèyàn pèpè sí ìsìláàmù pẹ̀lú wà nìyẹn fún ẹgbẹ́ ṣe wípé àwọn ìwà jìbìtì ìwà ìjàǹbá kágbáwọn èèyàn lójúló fún ọwọ́ rẹ̀ tẹ́lómi tó ṣe mùsùlùmí gan bá rí alẹ́sìn tẹ́lẹ̀ yìí ṣe àrùbùdùdá pẹ́kù ló ń padà ọlọ́run bá gan kọ́lọ́mọdé tó ń ṣe rú ẹ̀sìn yìí torí pé kò níwà dáadáa kò lóòótọ́ oníjàmbé yẹn so ìyẹn ni àdúgbò kan ní ìdíkàwọn mẹ́ẹ̀ẹ́ tó níwà tó dáa mo ń gbé mu pọ́pọ́ nìkan kí káwọn èèyàn ń nà ẹ́ ló níwà tó dáa kí n gbé tó bá kúrò ń bẹ́ wọn ní á àmì sí ẹni ó yẹ tó ṣe tó ń gbé mu pọ́pọ́ nìkan tó bá kúrò ń bẹ́ wọn ní á ah, ọlọ́mọdé àtúndú eléyìí wá ní pọ́pọ́ nìkan tẹ́lómí àwọn èèyàn ó láìkì láàrín tó rí bó ṣe ń dáhùn rẹ̀ tó yẹn pàtàkì lẹ́yìn káwá tó ní ṣe wá sí bàbá rí pé àyíká ti lè sọ ọ́ náà ní aṣọ kákèrè tí wọ́n ti ẹ̀sìn ní ọ̀nà tó ṣe pé àkòrí gbígbá àwọn bẹ̀rẹ̀ tí ṣẹ́bì islam tẹ́lẹ̀ àrísánsàn kùdìẹ̀kùdìẹ̀ káwo àsìkò ó gbá wọn sáwọn kùdìẹ̀kùdìẹ̀ sáńṣe tí wọ́n gba tó jẹ́ òdòdó ṣùgbọ́n náà ti mú ní ti oníjà lórí pé àwọn christians ní wọ́n bá ti dé mú bọ́ọ̀sù àwọn náà bẹ̀rẹ̀ public teaching wọn sọ àwọn náà wá ní pé báà náà wọ́n ti mú ẹ èmi ìdíkà rẹ̀